Honestly, you need to watch the boldness of Sunday Igbohos in this video. kò sọ adéwọ̀gbá lórí sà ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí ṣẹkábíyèsí kábíyèsí àṣẹ kábíyèsí àṣẹ kábíyèsí àṣẹ kábíyèsí àṣẹ kábíyèsí. ẹ ẹ ẹ ẹ jẹ́ ká ẹ má jẹ́ àbí àyè láti kábíyèsí ẹ mọ̀ wá mi jẹ́ wà ẹ wà mi jẹ́ wà. ẹ owó ẹyẹ yẹn mi ọlọ́run ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ àwọn Fúlàní wọ́n ti gba àṣẹ lẹ́nu àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa dẹ̀ ní ẹ̀rù ń bà torí pé tí wọn ò bá fọgbọ́n ṣe é àwa la máa jẹ a máa kọyà fáwọn bàbá wa ọmọ ìjọba dóńdó pé àwọn bàbá wa máa kọyà fún wa àwa ni a gbọ́dọ̀ kọyà fún àwọn wo àwọn bàbá wa ẹ má jẹ́ ká sọ pé ẹ má jẹ́ ká bú àwọn bàbá wa kì í ṣẹjọ́ wọn ẹjọ́ àwọn olóṣèlú wa ni ẹjọ́ àwọn olóṣèlú olórí burúkú yẹn àwọn tá a fi ṣaṣíwájú àwọn olórí burúkú olóṣèlú àwọn ọ̀jẹ̀lú tó ń pera wọn ní olóṣèlú àwọn ni wọ́n gba agbára kó lẹ́nu àwọn bàbá wa àwa la gbọ́dọ̀ wá ọ̀nà bá ṣe gba agbára yẹn padà sí ẹnu àwọn kábíyèsí wa so gbogbo báwọn bàbá wa ṣe ń gbórí pamọ́ oyè wa wọ́n ń bẹ lẹ́yìn wa mo fi ń dá yín lójú pé kí ni wọ́n ń bẹ lẹ́yìn wa ìjà tí a dẹ̀ ń jà yìí ìjà òmìnira ẹ̀tọ́ wa là ń jà fún ẹrú ẹnìkankan ò bà mí gbogbo bí kíbi tá a bá ti bá fúlàní agbénipa pípa ni. gbogbo bí kíbi fúlàní ajínigbé bá wọ́n ń jà

àwọn tó kù tọ́jú àwọn bàbá wa ọwá tó kàn wọ́n so gbogbo ọ̀rọ̀ tá à ń sọ tá à ń pè àwọn ẹ má jápa àwọn bàbá wa ń sojo àwọn bàbá wa ò sojo ẹ̀rù ọ̀bà wọn àwọn olóṣèlú wa àwọn ni wọ́n ti lọ tà wá fún Fúlàní àwọn olóṣèlú wa àwọn àwọn tabiṣọ olóṣèlú àwọn olórí burúkú àwọn àgbàyà táyé wọ́n ti bàjẹ́ àwọn ni àwọn àgbàyà àwọn ní ẹjọ́ ẹjọ́ àwọn ni wọ́n ti tà wá fún àwọn Fúlàní so àwọn ẹni káwọn bá ti fẹ́ gbára pẹ̀lú àlọ́ wọn so bí mo ti ìgbà rẹ ní padà ti dé. bẹ́ẹ̀ni ọ̀tún ìgbà ọ̀tún ti dé nílẹ̀ yorùbá. bẹ́ẹ̀ni gbogbo ilẹ̀ yorùbá pátápátá la máa tọ̀. oṣù náà ti dé. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. ẹ má jẹ́ ká dalẹ̀ ara wa. bẹ́ẹ̀ni ẹ má dalẹ̀ abá rẹ̀ lọ. fúlàní fúlàní ni ọmọ kú. àṣẹ àdúrà kan tó tẹlẹ yorùbá dó ẹ má jẹ́ ká da kábíyèsí láàmú ẹ jẹ́ ká fi bàbá lẹ ẹ jẹ́ ká mú fìdí àwọn fúlàní gbọ àtọ àwọn fúlàní ti dà wọn láàmú ẹ jẹ́ ká mú fìdí Wow, this is really encouraging. Really encouraging. Sunday Igbowo is determined. And just like he said, he said all the Yoruba land, that is where he will be going. He will be going to. And he was just trying to explain that that the people should not just blame the monarchs, the, the traditional rulers, the elders, that the problem lies on all those politicians because the politicians are the ones bringing fear, causing fear in the hearts of all those all those eh, monarchs that what he was trying to say is that the monarchs are behind them, the elders in the land are behind them, but because they but just that they cannot come out. And it's like a lot of people, he does not even want people to start uh, abusing uh, Ghanaian dams, Are And he said even they themselves are the smaller Are Onokakanfo that Are Onokakanfo, when it gets to the time for him to come out because a lot of people have been saying a lot of things that say, oh, why is he not coming out? That what kind of title is just, you know, just just having that title without uh, doing anything. And Sunday Igboho was trying to tell them in that gathering that if the area on Kakanfò who happens to be Gani Adams start coming now, that means <laughs> that means they have already exposed all their power and all their strength. That people should just calm down. And he has vowed that all the Fulanis they will be dealt with that is not afraid of anybody oh, that if all those arrests that they're talking about it they want to arrest they want to arrest that nobody is arresting anybody that in as much the fulanis will not allow especially the the killers fulanis not all fulanis in as much they they are going to say they are not going to allow them to rest they themselves they will not rest they will not rest enough is enough you know it is this uh, and a lot of people are really afraid even uh, a lot of people are really afraid for this guy that hmm, maybe the government can really come at the end of the day just to come and cause mayhem. Oh, some people are saying, oh, why should you just, you know, you should just be careful. Don't just listen to people, those people who are cheering you up. How many politicians can really come? Of course, a lot of people are saying that, hey, eh, oh, maybe some people are really bank- bankrolling him. That because all the bills, who is footing all the bills? Because he's going from places to places. Who is footing all the bills? But is that what we are supposed to be talking about? Because some people just want to be politically correct. Irrespective of what is going to be behind the whole thing, So if people, somebody would have just sat back and watched things deteriorate, and people just die, and they cannot even the so-called gov- governors, governors, and the politicians receiving humongous salaries without doing anything. People will just fold their hands. The question now is that the doctor that died in that uh, eh, or your community, what has been done to the family? Nothing. Everything the man worked for, all the suffering in his life, just common people, commoners, just came and just finished him. The presidency did not see that kind of, uh, uh, did not hear that kind of uh, uh, incident. They pretend as if nothing. Somebody who even came to come and, you are the one telling people to come and do agriculture, to come and do agriculture. The man came. And according to what we heard, he, he was able to uh, employ more than 100 people. Then tell me, the condition of those people as we speak. The governor, the government is not bothered about that. The government is not bothered how the man was killed. The government is not bothered how the people have been suffering. The people that you are encouraging to go into farming, even the ones that have been into in, eh, eh, who have been farming before, now you are discouraging everybody. You are not saying anything, or you are saying that nobody should tell them to leave. If you don't want people to ask them to leave, then why can't you make peace? Why can't you tell these people to do this X, Y, Z so that there will be peace? Now people want to defend themselves, and you are saying, oh, who gave them that right? Can you imagine that a governor of a eh, Taraba state has come out to tell the federal government, allow people to defend themselves. We cannot continue to, to be waiting and just be looking at you people and you are ready not to do anything. You are there not to do anything. It's not going to happen. So you can see the way people are really, are really, you know, cheering the man up because he has come to give them confidence. He has come to give them hope. These politicians are just there. They are going to be reading texts, they'll be reading uh, uh, uh, speeches here and there. No action. No action. So guys, let us hear your opinion. Leave your comment below and let us know your thoughts.